bébí mi jọ̀wọ́ jẹ́ ká jọ máa gbádùn. ẹ àyà tó mọ yáyí ló ń ṣe kẹ́ ọkọ ẹ o tẹ́lẹ́gàn bá ń tàn ẹ kó má má ṣe gbà. gbogbo ẹ̀yin bèbí ẹ̀yin gan sọ pé bọ̀bọ́ mi jọ̀wọ́ o ká jọ máa àyè wà fún rìmíìsì ẹ ọkọ tó mọ yáyí ló ń ṣe kẹ́ àyà ẹ o táwọn abẹ́lẹ́jà yọ bá ń tàn ẹ́ kó má máa ṣe gbà o. orí ètò ilé aláyọ̀ ọ̀nà lẹ́wọ̀ aláṣálẹ̀ ní ó dábìí lójú pé eré àwọn ìdílé aláyọ̀ tèmi tàjọjọ́ wọlé lẹ́ẹ̀kan wọ́n ṣe ń jó ẹ́ nímùkú nímùkẹ́ ẹ ti mọ̀ pé pẹ̀lú wa nílé aláyọ̀ kò sí ìbànújẹ́ bó ti ń kéré mọ́ tún ti dé lẹ́ni náà nìyẹn fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ó sọ fún alẹ́ ẹ̀kọ́ orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ́lúwa ṣeun ńlá fún mi ìyá gbogbo ìfẹ́ ti yín gangan tẹ́wọ́n àwọn ìdílé aláyọ̀ mi tí mò ń perí wọn lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ nípa wọn lọ́wọ́ mo ti gbàgà fún wọn ti jókòó wọn à ń kalẹ̀ wọn wà níbí ẹ ẹ ṣeun ẹ ṣeun ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i Orísun tẹlifíṣàn náà la wà tẹ̀tí bára yín láṣálẹ̀ ẹ bá mi ẹ wá bá mi dárúkọ ìdílé tiyín fún àwọn aráalé. ẹ ṣe olótú mm. lẹ́ẹ̀kan sí i a kí ẹ̀yin aráalé tẹ̀ ń wò wá mm. orúkọ tiwa ni arákùnrin àti arábìnrin Akínwùmí King. Mm. ó ṣe dá ṣe ni bá mi wọ́n bá mi ṣe ní tiwantiwa dáadáa wọ́n ní arákùnrin àti arábìnrin akínwùmí king ó túmọ̀ sí pé ìdílé akínwùmí king náà ni mo gbà lálejò lórí ètò lẹ́ni ẹ̀ mọ́ mi ẹ̀ iná ẹ̀sìn bá ń kí àwọn aráalé kù kalẹ̀ ń bẹ̀ wọn ẹ̀yin aráalé hmm. ẹ̀lẹ́ ń bẹ̀ o. <laughs> àwọn aráalé gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n ní ẹ ṣeun gan ni wípé àti ẹ̀ pè yín pè yín wá sórí Orísun tẹlifíṣàn ẹ̀dẹ̀ jẹ́ wa ilé àtọ̀nà tẹ́ fi sílẹ̀ kò ní dàrú lágbára ọlọ́run ọba mi ọba òkè hmm. bá mi ẹ tíráyé o ah, ah. ẹ tíráyé o ẹ wo sísítà mi bọ́n ṣe ń wọ́n ṣe ń dá sùn wọ́n tún rẹ́rìn-ín músẹ́ kí ti ẹ jẹ́ kí n tiẹ̀ tó lọ sí ìrìn àjò ìgbéyàwó yín kí kí ni àṣírí ẹwà ah, ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí mò ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí báwo lẹ ṣe ń ṣe nu ẹ sáré sọ fún wa ní ìṣẹ́jú kan kí tó lọ sí ìrìn àjò ìgbéyàwó yìí báwo lẹ ṣe ń eh, ṣe. kò kò sẹ́nikẹ́ni tó mọ̀ ọ́ ṣe hmm. bí ọlọ́run ọlọ́run náà ní ká fọpẹ́ fún òun ló ń bá wa ṣe gbogbo ẹ̀ hmm. a dá gbogbo ọpẹ́ padà fún ọlọ́run. ẹ dá gbogbo ọpẹ́ padà fún ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin náà ní àwọn àjàsà kéékèèké kan tọ́lọ́run lò yín bóyá kí àwọn aráalé tí wọ́n wò yín káwọn náà lè mú ẹ̀kọ́ kan tàbí méjì náà ni kí lẹ ṣe tí máa ń ṣe tí ojú mọ́mì tó fi ń dán báyìí ẹ̀rì tí wọ́n ṣàn rẹ́rìn ní ṣá ṣé èèyàn kan tí ní ò bá dùn ṣé ó máa ń rẹ́rìn kò jọ. lẹ́yìn pé a ti fọpẹ́ fọlọ́run tán hmm. tí fọkànbalẹ̀ bá ti wà hmm. tí ẹnìkankan ò bá yọ ẹnìkankan lẹ́nu nínú àwa méjèèjì tọkàn ara wa bá balẹ̀ hmm. ẹ ó di dandan kéèyàn jáde kó yọ dáadáa. kéèyàn yọ kó rẹ́rìn sísítà mi bọ́dà mi sàn kankan wọ́n ní tí fọkànbalẹ̀ bá ti wà nínú ilé kí làwọn nǹkan tẹ̀yìn rí tẹ̀ lè pè ní tí obìnrin lè pè ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọkọ. ẹ ṣeun olótùú hmm. ìfọ̀kànbalẹ̀ ó póríṣiríṣi eh. àkọ́kọ́ nú ẹ̀ hmm. ni pé téèyàn bá ti fọ́mọkùnrin hmm. tó jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ pé ó máa mú kólekóle kólé fún un àwọn ṣáà ti wò pé obìnrin ṣáà ni obìnrin ṣáà ni bóun ẹ kò sọ̀rọ̀ látẹ̀ní dọ̀la hmm. bó ṣe mọ̀ máa wò wá dẹ̀ mọ̀ arẹ́rìn hmm. ìgbà mi hmm. àpáyà wàhálà ẹ̀ kọ́ pọ̀. ah mo rí mo rí mo rí bẹ́ẹ̀ ẹ wo bí mo lọ jìn bí mo yà ló ń pọ̀ ẹ alẹ́ tí wò ó pé ah ṣé ọlọ́run wá ní sọ pé bo ni dáàdì ti pàdé sísítà mi tó fìrìtì tó dúdú tí wọ́n dán máa béèrè ẹ má sàá ṣáájú mi. bọ́dà mi jàre níbo lẹ ti pàdé nílẹ̀ yẹn ju ẹgẹ́ ẹ̀ tọ́jú kò tí ì lẹ́yìn níbo lẹ ti pàdé. Hmm, ló ṣẹlẹ̀ pé iṣẹ́ kan náà la jọ ń ṣe. irú iṣẹ́ wo ni àyè wà fún yín láti sọrú iṣẹ́ tẹ̀ ń ṣe. akọ̀ròyìn làwa méjèèjì. Hmm, akọ̀ròyìn. Hmm. so nbí pé àti lọ kàn rán wa ń ṣe láti ibi iṣẹ́ pé ó yá lọ síbi báyìí báyìí n tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ lọ mú wa ó wá bọ́ síjọ́ yẹn pé wọ́n rán òun náà wá láti ibi tóun náà ti ń ṣiṣẹ́ kì í ṣe ilé iṣẹ́ kan náà lẹ ti jọ ṣiṣẹ́ kì í ṣe ilé iṣẹ́ kan náà hmm. ibi tóun náà wà tó ti ń ṣiṣẹ́ èmi ń bá ilé iṣẹ́ ìwé ìròyìn àwọn tó ń tẹ̀ ìwé ìròyìn hmm. àwọn ti rédíò àsọ̀rọ̀mágbèsì hmm. ló ń bá ṣiṣẹ́ ìyẹn ní bí ọdún mọ́kànlá ọdún mọ́kànlá sẹ́yìn two thousand and eight mọ́kànlá sẹ́yìn ọdún náà wọ́n ń ṣe ètò ìdìbò local government so wọ́n wá rán wọ́n rán mi lọ láti gẹ́gẹ́ bí ṣe sọ wọ́n rán mi lọ láti ọ́fíìsì tèmi hmm. nígbà tá a máa débẹ̀ hmm. mo pàdé ẹnìkan tó jẹ́ ọ̀gá tó jẹ́ ọ̀gá fóun àjọ hmm. ń kọ́va ibì kan náà àjọ ń kọ̀rò ibì kan náà àjọ ń kọ̀rò yẹn tó jẹ́ pé ibì kan náà ni wọ́n jọ ní ọ́fíìsì ó jẹ́ bí ọ̀gá fóun ibì náà lájọ ń kọ́va àṣà so true ẹni yẹn mo wá rí òun nǹkan bí erébé mo kàn dé bá gbá ọmọ tẹ mú lẹ́yìn yìí hmm. báwo ni hmm. àkàndẹ sọ lọ́rọ̀ ńjọ́ náà ìyẹn náà wà lára àròyìn tẹrẹ kọ lọ́hùn. <laughs> àkàndẹ sọ lọ́rọ̀ bèrèbèrè ńjọ́ yìí hmm. náà ni pé ah, mo dẹ máa láìkí láti mọ àdẹ sọ mo kàn kí bàbá ò ní ah, gẹ́gẹ́ bí ọmọ tí ẹni tó yẹn náà ó jù mí lọ lọ́jọ́ orí o ṣùgbọ́n torí pé àjọ wà ń bì kan náà dájọ ń ṣe gbogbo àdàbí ọ̀rẹ́ ṣùgbọ́n bí ẹ̀gbọ́n ni mo mú wọn àkàndẹjọ sọ so gbà tó máa di bíi oṣù bíi mélòó kan sẹ́yìn mm, wá bọ́ sọ́jọ́ bí mi hmm. ẹ̀dẹ̀mọkùnrin ah, hmm. ọ̀gbẹ́ni ah, ó máa gbé wa jáde o kàn lè sọ́jọ́ bí kò kàn dẹ̀ lọ́lé bẹ́ẹ̀ yẹn o níbi tá a wà láti ń hmm. ṣe fàájì tí mo gbé wọn lọ ọ̀rọ̀ àkọ́ ọ̀rọ̀ yẹn kàn tún jẹ́ ń pa ẹgbọ́ ẹ̀gbọ́n ọmọ tí mo rí ní ẹjọ́ jọ́sí tí mo bẹ̀rẹ̀ ń pa pé <laughs> ọ̀rọ̀ ló tiẹ̀ bá mu kó mo rò níbi tí wọ́n ti ń sọ̀gbà ọ̀gbẹ́ni àgbà ló ń dà lọ yìí o tó bá máa fi hmm. dọdún tó ń bọ̀ o gbọ́dọ̀ o gbọ́dọ̀ tún wá síbi ìsìnkú o gbọ́dọ̀ múyàwó hmm. wa o bẹ́tẹ̀ ṣe sọ yẹn ó dáa ó dáa ọmọ tá a rí ìjọsí tá a àfojúsùn kan wà lọ́dọ̀ ti yín <laughs> tá a jọ sọ̀rọ̀ ń jọsí tó bá ti yá kò kí n pẹ́ mọ́ wọ́n bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àṣepé hmm. nìyẹn báwo ni nǹkan bí a ti ń sọ̀rọ̀ lọ àti sọ̀rọ̀ ó ti ṣe díẹ̀ kírẹ́dìtì tán òun náà bá pè padà fún ẹni ẹlẹ́ni tó bá jẹ́ mi kọ́. <laughs> gbà tó pè padà ìmọ̀ tó ń gbọ́dà pé hmm. ìrànà dàpọ̀ máa wà ń bí. Hmm. so gbàṣà ṣe sọ̀rọ̀ ń jọ yẹn nìyẹn pé já ríra gbà tó dẹ̀ máa di bíi kú díẹ̀ kó póṣù kan lẹ́yìn ìgbà yẹn hmm. june five may twenty ni birthday tèmi nígbà tó máa di june five ìjọ yẹn làkọ́kọ́ tún wá ríra lẹ́yìn ètò wájọ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. pé jẹ́ ká mọ̀ṣáàṣì bí ṣe lọ́ọ́ bá ní ibi tó ti ń ṣiṣẹ́ yẹn lọ́fíìsì wọn ibẹ̀ mm. láti jókòó tàtijọ́ sọ tó fi kúnná lọ́jọ́ náà. tó fi kúnná lọ́jọ́ náà ṣé ó ní àwọn nǹkan tẹ̀yìn wá rí nínú wọn ní ọjọ́ tí wọ́n tẹ̀lé ọ̀gá àwọn wá kọ̀ròyìn tẹ̀yìn fi wá ṣàǹfojú sí wọn débi pé ẹ tí wàá ń béèrè nípa wọn lọ́jọ́ mi. tí ẹ mọ̀ kò sí èèyàn lè róbìnrin lẹ́ẹ̀kan mm. kò mọ̀ mm. but téèyàn bá rí obìnrin ní tó bá ti mú kọ́kàn yàn fà sí bó bá tiẹ̀ máa bọ́ sí bí ò ní bọ́ sí hmm. èèyàn á sì kọ́kọ́ gbégbèsè so bí mo ṣe ti rí tọkàn mi ti fa sí mo gbà. bóyá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn eh, àmì eh. ara kan sọ yín ni. mi mọ níbi kọkàn hmm, tẹ́lẹ̀ ń pè kí ni kọkàn kan ṣáà. èyí ni àyànfẹ́ ọkàn rẹ <laughs> ẹ ṣeun bọ́dà mi ẹ ṣe sísà mi mo ti ẹ̀rí pé ṣe lẹ́yìn ṣàárẹ̀rìn tẹ̀ ń wẹnu wọn bóyá ẹ̀ tiẹ̀ ti gbàgbé gbogbo ìrìn àjò ìgbéyàwó yẹn gan bó ṣe bẹ̀rẹ̀ ọ wá ń rán yín létí <laughs> mo torí mo rí i pé ẹ̀ ń wẹnu bọ́dà mi tìyanu tìyanu ni rí ìgbà tó wá pè ẹ̀yin tẹ̀yìn kí ló tẹ̀ nígbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ló tẹ̀yìn tó wá pè padà ṣé ẹ̀yin gan ti ń wò pé àbí nǹkan kan tó ṣe kí nífẹ̀ẹ́ jáde láti bí báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú èèyàn tí mo jẹ́ Hmm. mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí nǹkan tí mo bá fẹ́ jẹ hmm. mo ò ní gbóhùn ẹ̀ mo ò ní fi hmm. rún mú so and ìgbà yẹn fine àgbà tí ń dé kò ń ṣe pé a ti dàgbà tó yẹn but ó máa ní stage láyé obìnrin tó jẹ́ pé èèyàn need láti kọjú sọ́nà kan mo pè padà ok jẹ́ agbọ́ tẹnu ẹ ah, pẹ̀lú gbogbo ìyẹn náà a ṣì ṣe akọ díẹ̀ pé ah, kí ni kí ni oníròyìn fẹ́ fún yàn ẹ ti hàn náà náà ní òkè jẹ́ kí n wò mébì nǹkan tó níròyìn yẹn nǹkan tó fẹ́ fún ẹ a máa mọ̀. kí ló ní oníròyìn ní lọ́wọ́. so gbogbo ìgbà yẹn èmi ti mọ́kàn pé nǹkan kan tó bá jáde láti inú ẹ̀ hmm. and tóbìnrin bá ti rẹ́dì. Hmm. ẹ nígbà tí ẹ jẹ́ kí n sáré mú eléyìí ẹ ní ẹ ti ní lọ́kàn pé nǹkan tó bá jáde láti inú ẹ̀ nígbà tí wàá bẹ̀rẹ̀ sí ní bá eré àníyàn bọ̀ tẹ́yìn gan ti wò pé òkè jẹ́ àjọ máa jẹ́ àrò pọ̀ bóyá ó ṣeé ṣe kó já síbi tó bá dáa tẹ́ wá ń rò ó yẹn ṣé àwọn nǹkan kan wà tó dàbí kọ́ńkọ́ kọ́ńkọ́ kó tó di pé ẹ̀rù pọ̀ débi ìgbéyàwó. bẹ́ẹ̀ ni kò ń ṣe pé mò ń níyàn tí mò ń tẹ̀lé ńgbà yẹn hmm. bọ̀ ó kọ̀ jẹ́ pé tẹ́ obìnrin máa ń tẹ̀lé ọkùnrin tó jẹ́ pé hmm. ẹ̀yin gan mọ̀ pé à kò sọ́nà ń bẹ̀ kò síbi tó máa bọ́ sí fáìn owó mm. lè wà ó lè mm. lọ́kọ̀ ó lè ní gbogbo ẹ̀ mm. kò ń ṣe nípa nǹkan téèyàn ń rí material, things báwọn elédè ìbò máa ṣe pé kò ń ṣe nípa material things mm. but tọkùnrin tó bá ti ní future tó bá ti ní focus tó bìnrin fún rẹ̀ tó bá dẹ̀ rí àní ṣìyàn so gbogbo ìyẹn náà lèmi náà rí pé okay àìní eléyìí ní mọ́tò olówó ń ṣe hmm. gbogbo ẹ̀ bọ̀ ṣé fọkànbalẹ̀ wà ń bẹ̀ hmm. tóbìnrin máa jáde tó máa wọlé tọkọ bá travel wá gbórí kalẹ̀ wá máa rọ ẹ ibo ló wà báyìí hmm. ṣó wà ń bì ṣó wà ń bì ọkọ mi ò lè jáde ọkọ lè lóhùn kó travel fún wọn yẹn ìfọkànbalẹ̀ yẹn wà níbẹ̀ yẹn pé ah, ọlọ́run bá mi ṣọ́ nítorí pé trust wà ẹ ṣe ẹkẹ sáré mú eléyìí kí n tó tún tẹ̀síwájú nípa ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ tí mo gbà lálejò lénìí nígbà sísà mi máa sọ̀rọ̀ nígbà mo béèrè ìbéèrè ṣíngínní ni o kí ni wọ́n rí wọ́n ní àwọn ti rí ìfọ̀kànbalẹ̀ láti ìgbà tí wọ́n ti jọ wà ní ìrìn àjò tán ṣe ń yọjú lẹ́gbẹ̀ẹ́ ògiri tán wà nínú kọ́tìṣì báwọn olóyìnbó ṣe máa sọ àwọn ti rí ìfọ̀kànbalẹ̀ nínú ọkọ àwọn hmm, hmm. gbogbo àwọn ọlọ́mọge tá a wà ń ta náà sọ pé bọ̀bọ̀ yẹn fine ah lówó lọ́wọ́ ìgbéyàwó kọjá bọ̀bọ̀ yẹn fine ìgbéyàwó kọjá bọ̀bọ̀ yẹn lówó lọ́wọ́ ẹ jẹ́ ká mú ilé ìdánilé ní ká fi sọ́wọ́ sí wa ká má fi jẹun gbogbo ẹ̀yin bọ̀bọ̀ náà tẹ̀ dẹ̀ wá ń ta ẹ jẹ́ ká fún àwọn ìyàwó wa ní ìfọ̀kànbalẹ̀ ẹ pé ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ náà la kọ́kọ́ sọ bá a ti bọ́ sórí ètò ẹ wo mò ń gbádùn yín mò ń kó yín jẹ ẹ ṣùgbọ́n àsìkò mi ó sọ pé ẹ ká ṣì wá ṣe kíkọ́ mọ́ ní kó gbóná ẹ kì í dé òkè lọ́hùn ẹ ń dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala kan tẹ̀ tí ń dúró dé abala tó mọ̀ mí tán ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi